ojú wa tó lé ojú wa tó kó. Araba tẹlifíṣàn rèé ìròyìn yàjóyàjó tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé àwọn ọ̀daràn tí wọ́n lọ ṣọṣẹ́ nílé ìjọsìn nílùú Ọ̀wọ̀ ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn ọ̀daràn tí wọ́n lọ ṣọṣẹ́ ẹ nílé ìjọsìn yẹn lọ́jọ́ Sunday tó kọjá nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ọwọ́ ti tẹ̀ wọ́n o ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn fídíò kan wà nísìn tí mo fi hàn yín ẹ màá kàn fi díẹ̀ hàn yín ń bẹ̀ ni torí gbogbo ẹ̀kọ́ ní YouTube lè gbà wá láyè ká mọ̀ fi hàn ká fi hàn yín torí òfin wọn ṣùgbọ́n lẹ́nu wọn tí mo bá rò pé YouTube ó gbà ká fi ká ká fi hàn yín a máa fi hàn yín ṣùgbọ́n àwọn èèyàn yìí ọwọ́ ti tẹ̀ wọ́n níròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ni a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì pẹ̀lú oríṣiríṣi mọ́tò tí ọ̀pọ̀ ènìyàn sì ya tẹ̀lé wọn bákan náà fídíò kan náà ti wá wà báyìí níbi tí ọba ìlú ọ̀wọ̀ gangan àtọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè tí ogúnlọ́gọ̀ àwọn èèyàn sì péjọ sí inú ààfin ìyẹn ọba ìlú ọ̀wọ̀ tí wọ́n ń sọ fún àwọn ènìyàn wípé wọ́n lọ́wọ́ ti tẹ àwọn èèyàn wọ̀nyí ṣùgbọ́n fídíò kan wà ẹ jẹ́ mọ́ fi àwọn fídíò yìí bọ́rọ̀ yìí ṣe ń lọ hmm, ẹ máa wo fídíò yẹn àní ohun tó ń tẹ̀ wá lọ́wọ́ kódà ìròyìn ayọ̀ ló jẹ́ nítorí wípé àwọn èèyàn burúkú àwọn èèyàn kà àwọn tó jẹ́ pé wọn ò lẹ́mìí ọlọ́run tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́jọ́ sunday tó kọjá làwọn ẹni bíi kan àwọn aṣekúpani àwọn agbébọn rìn ni wọ́n yàwọ̀ inú ilé ìjọsìn st francis ìyẹn catholic church nílùú ọ̀wọ̀ tí wọ́n sì pa ogunlọ́gọ̀ àwọn èèyàn àwọn ọmọdé tó jẹ́ pé wọ́n jẹ́ aláìlẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n yìnbọn fún ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ ti tẹ̀ wọ́n kódà wọ́n ní àwọn àmì tí wọ́n ṣe atọ́nà bí ọwọ́ ṣe ti àwọn èèyàn wọ̀nyí pé wọ́n ti ń kó wọn lọ sílùú àkúrẹ́ báyìí báyìí ọwọ́ ti ti àwọn ènìyàn ibi àwọn ìka ènìyàn tí wọ́n ṣekú pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́jọ́ sunday tó kọjá hmm, nílùú ọ̀wọ̀ mo ní bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ náà ní àràbà tẹlifíṣàn ni mo ṣe ní wípé kásáré tún já yín sí i ṣé mọ̀ pé mo ti sọ fún yín pé gbogbo nǹkan bó bá ṣe ń lọ àwọn latest update á gbọ́ lóòrèkóòrè ohun tó ń tẹ̀ wá lọ́wọ́ nìyẹn o ṣùgbọ́n báwọn míì bá tún ti ń unfold táwọn òtítọ́ míì tó ń fojú hàn hmm, a máa máa jẹ́ kẹ́ máa gbọ́ ẹ sáà ti stick to this channel ẹ ẹ má gbé kúrò mbẹ ẹ jẹ́ ó wà bẹ́ẹ̀ àràbà tẹlifíṣàn ẹ lágbára ọlọ́run ibi ò ní kángun sọ̀dẹ̀ wa gbogbo èèyàn ọmọ yorùbá mo kí gbogbo wa ẹ bá share information yìí torí wípé ọwọ́ ti ti àwọn ẹni ibi tí wọ́n ṣiṣẹ́ láabi wọn ní ìlú ọ̀wọ̀ lọ́jọ́ sunday tó kọjá nílé ìjọsìn st francis nílé eh, ìjọsìn st francis ìyẹn catholic church nílùú ọ̀wọ̀ ọwọ́ tẹ̀ wọ́n bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ náà ìmọ̀lẹ́ kí n sáré já sí i ẹ o bó ṣe ń lọ ní o lórí àràbà tẹlifíṣàn ẹ ṣe ń tẹ̀ ń wò wá thank you god bless you. Fulani Fulani wey come work wey come work for war dem don catch dem o dem don catch dem You see now what we do, now palace we do. Now they don't catch them, they say that they carry them, go Akure. They say that they carry them, you to the para, oh, you to the para, oh. You to the para. You to the para, you to the para. You to the para, you to the para.